الحمد لله رب العالمين ولي الصالحين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن الله وعلى آله وأصحابه أجمعين àtàláwọn adáwọ̀tún ọlọ́run ọba tí ó fi ìṣọ́ ìṣọ́wá láti ìdẹ́jọ́ tó fi di ọjọ́ ìrìn ní. àmì yóò dòdò tó ọ sílẹ̀ sí ìpamọ́ lọ́wọ́ ìdòdò tó ní adúgbò ní ọ̀dọ́ náà bá lórí dídá tó ti ní ohun dàrú sí oṣù wájú aṣọ nípa ìdájọ́ ìfọ́básọ̀nù lẹ́yìn báyìí ní bóòlù àṣìṣe. bákan náà ọmọ tí wọ́n fẹ́ sáàrin ọjà àdìsẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí làfẹ́ẹ̀sì àwọn ìdájọ́ wo ńlọrọ̀ wọn ó tẹ̀lé pé àti ìparí ẹ̀sán yóò mẹ́jọ gbàmì gbàmì ìrọ̀lẹ́ òní lágbàdo náà. akọ́kọ́ náà àwọn ẹ̀kọ́ yááyì èyí islam tí wọ́n fi kọ́ wa òní àrùn wa létí nípa rẹ̀. ìdí tó fi tọ́pa ni pé tẹ̀láyé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwọn ayẹyẹ bóyá wọ́n ń ṣe àkíkọ̀ ní súnà ọmọ àìbẹ̀ẹ̀sì ẹ̀kọ́ ẹnìkan ti wà ní mẹ́tòlẹ́kà ẹ wà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kódà fáà ní bí ṣe ń fọwọ́ sí i mú ìní ọmọ ọkọ owó tuntun jẹun kí ni àwọn ẹ̀kọ́ tí islam ń kọ́ wa ìlànà àbúrò ni kí ni islam ń wá nílànà ní súnà léyìí tó ti pé ní oúnjẹ kásẹ̀ lé lábàlá jíjẹ àti mímu eléyìí tí a mọ̀ bí ọ nírọ̀lẹ́ yìí. alákọ̀ọ́kọ́ náà sábà sọ nípa jíjẹ àti mímu lára oore ìtọ́lọ̀gbà tó ṣe fún wa léyìí tó gbangba ti lọ oníkéyìí ó lè jẹ oníkéyìí ó lè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ léyìí tó ṣe pé wọ́n ló ń jẹ tí a lè jẹ ṣùgbọ́n àti jẹ́ ń kọ́ yọ̀wà lọ. ẹlòmíì sì lè jẹun ṣùgbọ́n kò ló ń jẹ tí ó jẹ ẹlòmíì kò ló ń jẹ tí ó jẹ kò tún sánà sí àti òkè jẹun àjẹpẹ́ kéèyàn lè jẹ kéèyàn lè mú lára àwọn ìlera ìtọ́nà ọ̀gá tó ṣe fẹ́ dà á lé ìtọ́gbọ̀n náà lé ìtọ́yẹ ká máa dúpẹ́ sí pọ̀ ìlélẹ́yìn lọ́wọ́ yálà tó wù ọ lórí jẹ ni àbí tí ò wù ọ lọ jẹ ládùúgbẹ́ ọlọ́run láyé ìṣàkà ìgbà àti ìdájọ́ fún mi ọlọ́run yóò bá lùtọ́ rẹ̀ fún yín tẹ́ ẹ lórí rẹ̀ tó ń ṣe láàbì lánàfọ̀n àlékún ọ̀rẹ́ ọlọ́run ṣe ẹni tó bá ti pọ̀ ọ̀rẹ́ ètò ṣe fún un. àwọn Yorùbá ní ìbànújẹ́ ọmọ nínú fẹ́ntóní àríwá mi ìyẹn níjọ́ mi ní ìsinyìí ẹ bá rí bẹ̀rẹ̀ nínú àwọn yóò kó fàáyọ̀ mi àmì ìṣẹ́ ń tà níbi oṣù mẹ́rin lẹ́yìn àti oṣù yẹnta lásìkò tá a wà yìí abẹ́lẹ́ ọ̀gá ìpàdé wà kánádá kọ́sánà wà fún mi ìyàn kọ́má sí omi kọ́má sí ìgbà wà mí fúnfún yóò ṣe wà fún mi wá gbogbo ní ṣẹlẹ̀ ìpátá ẹ̀ṣẹ̀ wa iná lórí ẹ̀yà àti aṣẹ́ni pàtàkì ọ̀sẹ̀dọ̀ lọ́rùn kọ́lù yẹ́n àǹbá ni ẹ̀mẹ̀dínà á sọ̀rọ̀ fún àlẹ́ àǹfọ̀fẹ́ yìí. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ọlọ́run ní sọ fún àwọn ẹlẹ́sìn mi àwọn tó ṣe pé wọ́n ti dá ẹ̀ṣẹ̀ dá ẹ̀ṣẹ̀ lẹ́nu kí àwọn náà rí pé áà sọ́dọ̀ ní ìlú ìtàkùn ìfáwọn mi sọ fún àwọn kọ́mọ̀ ti dákà mọ̀nà fóònù àwọn ọlọ́run torí pé náà bá ọba tí máa ń fi gbogbo orí ẹ̀ṣẹ̀ tí máa ń dárí gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá jẹ́ kódà èyí tó tóbi jù ní ẹ̀jẹ̀ òní kéyìn ó pe nǹkan ní ìmọ̀lọ́ kéyìn ó ti náà ó tún máa ti nǹkan ní ìforíbalẹ̀ oríta ẹ̀sẹ̀ tótó láyé ìtòsí tuntun bẹ́ẹ̀ náà ní àbájọ ní wọn bá wà àtọ̀ṣẹ́ ní tuntun bá gbàgbọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣètò láti fi àforíjì fún onítọ̀ọ̀ ẹni pé báńkì wípé kámá tó nípa ìdára kámá ọba tó ṣe fẹ́ dà á lè tọ́ gbangba lára ẹni kéèyàn lè jẹ kéèyàn lè mú lára rẹ̀ lọ́wọ́ o. bọ́lá máa ti sọ̀rọ̀ fún ọ máa ti pẹ́ ó kéré ní ọkọ̀ ní ọba tó máa ń fún ní ẹ̀sẹ̀ ní ẹ̀ka lọ́nà ọba òní ìṣe. ìbéèrè wa ni wá ló pé máyà ń bá gbàgbà ìṣẹ̀lẹ̀ àlè yìí sábà fẹ́ di àgbà fẹ́nu àwọn nǹkan wo lọ́yẹ̀ ká ṣe àmójútó àwọn nǹkan wo lọ́yẹ̀ ká ṣe àfọlẹ́kàn nípa rẹ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn àbá àwọn kà á láwọn bá lè pè ní ẹ̀kọ́ yáàyè ètò jẹmájíjẹ àti mímu ìkíní bẹ̀rẹ̀ pé ìṣẹ̀rọ̀ ọ̀nà àbùkù kan àwọn ọ̀ṣẹ̀rọ̀ ọ̀nà gbogbo ńtọ́nà bá pèsè kan ní jíjẹ ní mímu bọ̀wọ̀ fún oúnjẹ èyí tọ́lọ̀ ń tó bá pèsè fún ọ ìtọ́lọ̀ ń bá pèsè fún ọ ní mímu bọ̀wọ̀ fún yọ pàtàkì lójú rẹ̀ bákan náà fún wa ń gbà wípé àdínáwó oníṣẹ́ tó ní oúnjẹ tọ́lọ̀ ń pèsè fún gbà wípé kìí ṣe agbára rẹ o kìí ṣe ìṣe rẹ o fúnra ọlọ́run lọ́kàn dájú ọ̀rọ̀ wa sọ́dọ̀ rẹ̀ ètò ìkóúnjẹ tó lọ́nà fún ọ̀jẹ̀ pátá bọ̀wọ̀ fún jẹun ìjókòó ń jẹun kọ́ pàtàkì lójú rẹ̀ nílẹ̀ náà sọ wípé bó tilẹ̀ ìpínlẹ̀ ìmọ̀ ọ̀fẹ́lẹ̀ mú lásìkò ká wà yìí láwọn olóyè seventy eighty eighty díẹ̀ báwo bá ti òkú àbí ẹ̀ ń ṣèlú báyìí ẹ̀rí tí ń jó gbé ti lọ nínú àtún nínú àtún lẹ́rù tó eléyìí kọ̀dẹ́tọ̀ nínú ṣẹ̀lẹ̀ ìsìlámù yẹn ké èèwọ̀ ni mùsùlùmí ọ̀lẹ́kọ̀ọ́ gbóúnjẹ tó bá jẹ́ lájẹsẹ́kù kọ́ wá lọ dà sínú àtún eléyìí ọ̀lẹ́kọ̀ọ́ nínú ṣẹ̀lẹ̀ ìsìlámù yẹn máa ń pàtàkì oúnjẹ mi yẹn máa ń marí oúnjẹ ìtọ́nà ọmọ ṣe fún mi. لنا ما يقتضي التسمية في بداية الطعام قبل الشرون والقول فيه síwájú fún òkú máa jẹun ọmọ àdáàkọ kíyàn fọdù nísìnyí láì síwájú ṣèǹtọ́nù ẹni ẹ̀kọ́ ó lè fẹ́ báyìí lágbèé láti ti nísìnyí láà tọ́ba ti ń jẹ́ lọ́tọ́ wá rántí yá ìṣẹ̀kọ́ yá rẹ padà nítorí náà ni pé nísìnyí láì àwòrán làwọ̀ àfẹ́rọ̀ ọ̀hún bàbá tó ní bá wọn ó ti ṣe àgbéga àwọn ètò ìṣèlú kọjá ni. oúnjẹ tí yàn bá ń jẹ tí yàn dá ọlọ́run sí níbẹ̀ rẹ̀ tí yàn ti ń jẹ ìwọ àti sẹ̀ǹtọ́ọ̀nù ìlẹ̀jọ́ ìjọ ń pọ̀ ojúṣe náà bá fọ́nà bá wọn àlẹ́ ìgbà fọ́nà ó jẹ́ àmọ̀ pé bí yàn bá jáde kúrò nílé wọ́n wá ń darí padà wọlé àdúrà tó yẹ ká ṣe tá a bá wọlé tó tó ṣe é ṣètọ́nà ọ̀gá ń jẹ́ هنا تأتينا نتين بسم الله وبسم وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا فيها بعنا في من قدم شيطان هو أحمد يبقى أن تقام عليك الاتصال لا من يوتا لأحكمه قدل تأفاته من الليل ومن الليل وليس عن هو أعلم من الليل لا تعلم لا تعلم من الليل بين بس ما أحسن tó tún wá ti bísí láì níbẹ̀rẹ̀ oúnjẹ ṣẹ̀tàn mi nìtọ́ ó ti wá pa wá kó pátápátá báyìí kò jẹ́ àríyìn fún bákan náà kò tún fún àlóyè níta mẹ́fà ń bẹ̀rẹ̀ pé ìṣe bísí láì níbẹ̀rẹ̀ oúnjẹ ìkíní ìmọ̀lẹ́ àṣetán jìnnà sẹ́dá ni òní dé kọ́ báyìí jẹ oúnjẹ tí àbá jẹ ẹ̀ẹ́kejì fún wa ni wípé. èyí ó tún wà onye fún ní ìyẹn zikiru ó ṣe àbùkár ó ṣe ìjọsìn ọlọ́run kó tó gbé yọ bẹ̀rẹ̀ oúnjẹ tó fẹ́ jẹ. òjijì náà bá sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àdé ìwọ̀sẹ́lá abdullahi bin amu amu bin salama ó wá jẹ níwájú kan ọmọdé yìí ọmọ kékeré ọkàn bọ̀ ní lọ́ba kọ́ níwájú gbàtẹ́ olùkọ́ oúnjẹ ọwọ́ òsì ló tún ti wọ ìgbé oúnjẹ ànábì ọ̀gá lọ́wọ́ kò mú láti rìn ọ̀lọ́lé ìkányá ọ̀gbá ń fò ó ànábì dálẹ́ kí ni sáà ní sọ fún mi pé ìyàgbé láàmú ilé ọ̀dọ́ náà kàn ní kékeré yìí tó o bá fẹ́ jẹun sámi ńlá ṣe bísí ńlá yìí níwájú wà fóònù ìyàgbé níta a kì í fọwọ́ sí jẹun. ọwọ́ ọ̀tún rẹ ẹnìkan ò ti jẹun ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó kọ́ ni pé wà ní ìmáyà yìí ká bọ́ọ̀ jẹun oúnjẹ tí mẹ́ wájú rẹ kọ́ ọ jẹ tí mẹ́ wájú yẹn tí yẹn bá ń bá yẹn papọ̀ oúnjẹ tí mẹ́ wájú rẹ ìwà ẹjọ́ ń papọ̀ ẹran tí ń bẹ rẹ ìmúni títí kọ́ máa fọ́ láàrin gbogbo àwọn káàkiri tó máa wá irú ẹni báwọn wọ̀ bí àwọn àjọ àwọn olóńgbò kòkòrò onímọ̀ ìṣe báwọn. ilé ìsìlámù ti dára àpò àwọn ìkókó dáadáa oníṣẹ̀lẹ̀ ìsìlámù lórí kọ́ wa. àníbi ọkọ̀ arákùnrin láti nǹkan ìkíní tètè sí ńlá kó tó bẹ̀rẹ̀ ní. tọ́ba tó máa jẹun ọkọ̀ owó ti jẹun wọ̀ fóònù ìyẹn ní ká ọwọ́ ọ̀tún rẹ̀ ló ti jẹun. ìdí wọ́n nígbà tó ń fẹ́ jẹ́ wájú àdúgbò bó ṣe ń lò wí tòun lò wí tòun lò wí tòun lò wí àdúgbò àdúgbò àhà wọ̀kọ́ ní ma yẹ̀lé oṣù tí wọ́n wájú rẹ̀ ìlànà tó ti di dẹ̀. nínú àdéhùn ẹ̀sán lẹ́yìn fà kọ́lọ̀ bá ti lọ́wọ́ sí yàtọ̀ lọ́kọ́rùn-ún àdúgbò rẹ̀ kọ́ọ́n àṣẹ̀yìntọ́ọ̀nù yẹ̀sàkìlù kọ̀ọ̀mánà ṣẹ̀yìntọ́ọ̀nù ní kódà ní wọn dá kọ́ lọ́nà ní wọn dá kọ́ rẹ̀ sí ìmọ̀ ṣẹ̀fọ́n yẹ̀sẹ̀ nílùú fàán àlà yóò sàrọ̀ ńlọ àlọ́ ṣẹ̀fọ́n onímọ̀ ṣe ìdíje tí wọn dá kọ́ lọ́nà lẹ́rẹ̀ kí wọn dá kọ́ lọ́nà tó kọ́ kọ́ máa jẹ́ ṣẹ̀fọ́n máa ṣe léèrè yẹn tó fún mi alátìjìnà lára àwọn ẹ̀kọ́ yááyì ètí bẹ́ẹ̀ fún oúnjẹ jíjẹ òǹdẹ̀lẹ́yìn lára náà lè sáà ti gbọ́ nínú àdéhùn àyè àfọlọ́lá àgbèdo mímọ yẹ̀lẹ́ yìí bọ́ bá ń jẹun papọ̀ pẹ̀lú èèyàn májè wọn fojú sí ọ̀dà fún wọn fi wọ̀ ọ́ májè wọn wù ọ̀bẹ sí ọ̀lẹ́kọ̀ọ́ májè wọn wù ọ̀bí ọ̀kàdúrà jẹ́ńjẹ́ èsì ń bẹ níwájú rẹ̀ níbàámu sí adéfèé amọ̀rùn-ún àti sálámà kọ́lọ̀ǹkọ́ba ní yọ̀bẹ̀sì ìgbọ̀n bá jẹ́ kó jẹ táà ń jẹun wà ìkànnì tó àwọn mùsànà wí hàn káìkórì tìrì ti ń jẹ ní ẹgbẹ́ síyàn níwájú ìrẹsì lẹ́lẹ̀ jẹlọ́ọ̀tì lẹ́lẹ̀ fried rice ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ kòkò sí lè tó lè jẹ fáyé pé ọba pẹ̀lú kábàámù kò ní ẹlẹ́mbà ìpín ìrẹsì ìpínlẹ̀ ní ìwájú lọ́ra àwọn ẹ̀kọ́ bíbẹ̀ níbi jíjẹ mímu ẹlòmíì ti fẹ́ kórìíra ọlọ́run láti rán ní ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ káàdì ní ti kọ́ wa ńlọ́wà ó ní pé ìdá sápapọ̀ nínú wọn lọ́kọ̀ náà bíyàn bá ń jẹ tó ń jẹ ń wá bọ́ọ̀lẹ̀ oúnjẹ tó bọ́ọ̀lẹ̀ má filẹ̀ o tó bá ti filẹ̀ òfun ṣe ìfọ́n òfun ló ń jẹ lẹ́nu. tí n tọ́wọ́ àti ibi pé fẹ́kọ́ bá yí dọ̀tí ìdọ̀tí ń bẹ lára rẹ̀ ńlọ́rọ̀ la mú kúrò ńlẹ̀ èyí tó jẹ́ kù ó sì rọra jẹ́ nínú kí lára àwọn ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ìsìlámù sí oṣù kọ́ àti nínú hadith òjíṣẹ́ náà lọ sọ́lọ̀ bá ọmọ àdéhùn ọ̀sán náà sọ pé ìdá sáfọ̀fà lókùnmọ̀tò àhádékùn fọ́lù yóò fi àyìnà àdáàbà ẹni tí ń bẹ lára rẹ̀ mú lẹ́yìn tó bá mú kúrò nǹkan wọ́n lè yà fún mi láàrin ọ̀yà jẹ́ wọ̀lá àyọ̀dá mà lè ṣe tán má fi ilẹ̀ ti ṣe o èmi kò ń jẹ tó bọ́ọ̀lù ìgbà náà tọ́ba ti gbà náà kọ̀ wá jẹ lára ẹ̀kọ́ oúnjẹ ni pé tíyàn bá fẹ́ jẹun bí ọ̀rá èèyàn kẹ́lẹ̀ yóò jẹ́ pé tó ń jẹ bá tiẹ̀ já bọ́ọ̀lẹ̀ èèyàn ò ní bí oṣù tọ̀gbà láti irú oúnjẹ o láti lè gbà jẹ lára àwọn ẹ̀kọ́ eléyìí náà tó lè fẹ́ fún lókàtà lára ẹ̀lòmíì àyìn sálẹ̀ ọ̀ àfọ̀hánà tó o bá jẹun tán abọ́ ọ̀rẹ́ tí wọ́n ti tọ́jú fún ọ ṣẹ̀rí àfẹ́kìnì ọ̀la ọ̀la dáadáa ìdúpọ̀ pamọ́lá ọ ọwọ́ náà ló fi là. kí wọ́n á lè fi ṣe rí bẹ́ẹ̀ òjijì náà wọ́n tọ́jú lọ́ọ̀nù àlẹ́ ìdọ̀tẹ́lá ó jẹ́ àmọ́ sí ń lábẹ́rẹ́ ó ní ìnákùnlá ìtàlóròrùn fi àyè ìyàtọ̀ kí ń nà níbi èwo gángan níbi lọ́lọ́run ti àlùbáríkà sí níbi oúnjẹ tẹ̀lé oúnjẹ wo gángan lè tí ó ṣe yín láǹfààní ní oúnjẹ tẹ̀lé ẹ̀ máa bóyè tó ti jẹ síwájú ní àlùbáríkà lẹ́lẹ̀ bóyè tí mẹ́nu àwọn tó yẹ kọ́ látòótì láwọn bóyá ní ìdùnkún ọlọ́run bí abẹ́rẹ́ ni mo ṣe ìdí ni o tó ti tẹ̀lé ọ̀nà ẹ̀kọ́ abọ́tò fífẹ́m la mọ́kànlélàdé ọwọ́ oníkóòtò la ìnàkùn lábẹ́dẹ̀ lọ́rùn fi ayélujára sí àlùbá níbo ni àlùbáríkà wà ń bẹ̀ ọ̀sẹ̀ntọ́nà ọ̀rọ̀ nínú àdéhùn Anas ibn Malik kọ́lọ́nkọ́lá ni yọ̀rọ̀ sí النبي صلى الله عليه وسلم أمر أن يسلط الصحف عن القوالة أنت بس يوم أو إذا ساعة يوم kálí fàdà kọ́ọ̀lù fàyínàkùn látàrí ronú ti ayé fàáhàn nìkan lárúbá níbo ni ìbùkún ọlọ́run níbo ló ti lọ sí níbi oúnjẹ sẹ́ǹjẹ èwo ni ó ti yín láǹfààní bẹ́ẹ̀ èwo ni yóò gbẹ̀gbẹ́ mi ló tààrà fún yín ẹ̀ náà bí àgbẹ̀dẹ̀ ti tẹ̀síwájú àbí ìdókòwò ní o sáńgá bẹ́ẹ̀ àgbẹ̀ tó ti yín láǹfààní ọ̀dà pọ̀ tàbá tóbi méjì mẹ́ta tá a fẹ́ jẹun kájọ tọ́ọ̀bù àwo kan náà papọ̀ kájọ tó jẹun kájọ tó wọ́wọ́wọ́ nínú eléyìí òye o àwọn sàkábà rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀gá rẹ̀ lẹ́yìn wọ́n lọ sí gbàjà rẹ̀ lójú jẹ lọ́nà pé àmọ́ ń jẹun àwọn àtìkọ̀tọ̀ ló máa ń oúnjẹ jẹ à ń jẹ wípé àìyó Ani wá ni bóyá ẹ máa ń jẹun lọ́tọ̀ ẹ máa ń jẹun tọ̀ ọ̀pọ̀ máa ń bẹ̀rẹ̀ àníbi ni ẹ máa ń jẹun lápapọ̀ yẹn ni kí ni àwọn ìkọ́ ètí ń bẹ fún oúnjẹ jíjẹ olùyípe tabató mẹ́ta mẹ́rin iná máa dábọ́ mẹ́wàá abọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ èkíní ẹ̀kọ́ kọ́ ló ti owó owó tẹ̀ fi ẹ̀ ń lò dání àtìkútẹ́ ìpamọ́ ẹ̀ tó lò dání ẹ̀ka tó jẹ́ papọ̀ ìbẹ́ dùdú àwọn mẹ́wàá àwọn méjì ti tó àwọn ẹyọkan ó ti tó ṣẹlẹ̀ yìí náà lábala ẹkọ́nọ́mì ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀kọ́nọ́mì yàtọ̀ tẹ́lẹ̀ ni pé a máa fa kéyìn yìí nípa tí bí òṣìṣẹ́ láwọn kan fọ́sùn bá òṣìṣẹ́ náà tó ti sọ. lára àwọn ẹ̀kọ́ àyẹ̀lẹ̀ akọ bí yàtọ̀ ti ń sá lára sínú oúnjẹ pé ìka àwọn ọmọ níta rẹ tó o fi jẹun wọn fẹ́ kí ni là láìka rẹ náírà wọn ẹlòmíì ọmọ ti dúró láti ṣe súnà ntọ́wọ́ látọ̀dọ̀ àlẹ́bí èèyàn ọmọ ti láti ṣe àwọn tí wọ́n ti ń lọ owó sì mú èsì e jú láti fọwọ́ sí jẹun wọ́tọ̀ wá rẹ̀ lórí tó ń ti pé nìtọ́ dáa ni ẹlòmíì ọmọ wa ti dúró kó lè pé oríṣi méjì ló ń pẹ́ sí alágbèbá tó bá ń jẹ lọ́wọ́ ọmọ alákàlákàlákà eléyìí ní ọ̀dà ṣùgbọ́n nípa ríro oúnjẹ kéèyàn láyìíká súnà òlélẹ́ ìjẹ́ o lábẹ́rẹ́ ìjọba ọ̀dọ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ìjọba káàbí nù máa ní kọ́lọ̀mùkọ́lá nílẹ̀ lórí onírọ̀ ayé ìtura tó lọ wáyé sọ̀dọ̀gbà ọ̀hún àdéhùn ọ̀sọ́dá yẹ àkóló ìsàlá àti àkọ́ọ́bíà mọ́rọ́ ìjọba ọ̀hún tó bá fẹ́ jẹun ìka mẹ́ta ìlànà bíi sùnmọ́lò tí máa fi ń jẹun. fàyídà sára lọ sani bá parí oúnjẹ tí ń jẹ tó bá parí rẹ̀ tán ìlànà ọ̀hà ìka mẹ́tẹ̀ẹ̀ta àmì ọ̀hàlà. àbúrò rẹ̀ rà kọ́nà kó bá ní yẹn sí i òun náà ti bá a déètì ní wàá olùdíje náà lọ sọ́sọ̀ náà wọ́n mọ̀ lórí ọ̀dún náà pé ìdá àkàlà àhàdùn kan bàtìyẹ́ dàá فإنه لا يدري بأي سبيل أن نرفع أنا من الجبال sẹ́ni kọ̀ọ̀kan ní oúnjẹ bá ń jẹun ẹbí pé ẹ̀la kàáyín nígbà tí a bá parí oúnjẹ. kí ló fà á torí bẹ́ẹ̀ máa bo ní àlùbárí kàṣọ́dọ̀ sí bẹ́ẹ̀ lè fi mẹ́rin bíi kátó ọ̀la ń sọ àwọn dànù yàbẹ̀ làlùbárí kàjẹ́ bẹ́ẹ̀ lè là fúnka wa ọ̀rọ̀ bàtà ti pọ́n jẹjẹjẹjẹ bíi èlé ọmọ wa mú dia ìgbàlẹ̀ wọ́n kà wá sóbi lórí kò ní sáǹfà ní fara. àwọn oníní náà kọ́lọ̀ kó bá ní kẹ́ wọn. wọ́n ní láàrín bọ́rọ́tà lè kàrà híyà sí. wọ́n ní láàrín bọ́rọ́tà lè kàrà híyà sí jòhán lè láàrín àtọ́ lórí. bàbá ní ẹ dábùlá sọ̀rọ̀ táwọn aláìmọ̀ kan tí máa ń sọ nípa káńláka lẹ́yìn bàtà bá jẹ tán wọ́n máa ń wò bí ìwà ìdọ̀tí bí n tó bí ìwà èérí bí ìwà ẹ̀mí bàbá ní kò nílẹ̀ o túnà nípa tẹ̀lé o. wọ́n wá padà sọ pé náà bẹ́ẹ̀ ni làwùkánì dálíkà fi àfináyìn àkìlẹ̀ fàyàǹdàbí ìṣìnàbù pẹ́ẹ́pẹ́ làwọn ọba tó ń jẹ lọ́wọ́ tó sàn lákàlákàlákà ọ̀dà ọ̀nẹ́gbẹ́ yòókì náà ti o. lẹ́yìn ìhùn bá dàlẹ́ àná o yòóyìn ìdú àfọ̀ọ́dún àwọn nígbà tí wọ́n bá tàkà láti oúnjẹ wọ́n tún padà tún dáwọ̀ ń padà tún oúnjẹ ìtọ́ ìlú ti lẹ̀ náà tó tún dá padà tún oúnjẹ ìmọ̀ lọ́wọ́ parí oúnjẹ ọkàn lákàtà oṣù ọwọ́ ní ìpele ìgbà. nínú àwọn ẹ̀kọ́ ni pé yorùbá àbọ̀lù àdùdé àyẹ̀wòrì yàrá tọ̀hán wọ́n fẹ́ fún yàn wọ́n fẹ́ fẹ́rù ọlọ́run lọ́kùnrin àdúlóbìnrin gbogbo àtọ̀ ọba fẹ́ jẹun bá dáa àyẹ̀sì àlàbàám oúnjẹ tó o fẹ́ jẹ máa ń yẹn á mo fẹ́ràn bẹ́ẹ̀ àgbàlá pọ̀ á mo fẹ́ràn ọ̀dọ̀ títí pọ̀ á ọ̀fẹ́ ọbẹ̀ lá á a máa dáńdé ẹ̀bà á ọbẹ̀ òkìkí a máa dáńdé níbi yẹn wọ́n fẹ́ kí ni òun náà rí bá wọn nínú oúnjẹ tí yẹn ká jẹ. kí ló fà á lẹ́nu ti dáàlì fà á torí kí yìí ṣe bá wọn ẹni tó ti oúnjẹ wọn ìwúrí oúnjẹ òdùnmọ̀ àjẹkùn ẹtú sí jẹ ìwúrí ní ọjọ́ fún un yàtọ̀ sílẹ̀ yẹn ni pé ṣé òkúrọ̀ lè mú ọ̀nìyàn o tó fi ń dá ọpẹ́ fọlọ́ ọba tó kú ìṣe oúnjẹ o lókè tẹ̀lé pọ̀ ojúṣe náà ọba sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sọ́lá káàlì yẹ kó àlùdálẹ̀ kà yá ní láwọn àtìkù kọ̀ọ̀kan ní ma gbóúnjẹ bá níbi àníbi àwọn ènìyàn oúnjẹ nínú hadith wọn lóbi sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sọ́lá bí jáde sáàlà àálàwò àdìgbòdìm. àmì ìbéèrè lọ àwọn adigunṣọ bóòlù ìjà lómi ọbẹ̀ bí ní àlejò jẹun kọ̀kọ́ọ̀lù náà ń dáná níhà nǹkan máa tómi ọbẹ̀ kí ló wà ní àlejò jẹun ìlà alóhùn kánú wọ́tà ònyà kánú ònyà omi tí máa ń mú lẹ́nu ẹ̀wà gbọ̀ntà mọ̀ nínú ìdí. fàjà àdìrí à ẹ bá ń gbé ẹ bá ń gbé ẹ bá ń gbé kálù náà dáa fàjà àlàyé àkùn wọ́n wá ń jẹun wọ́n sì ń jẹ kánò wọ́n sì ń jẹun bẹ́ẹ̀ ni sọ pé mẹ́ẹ̀nà ó lò wọ́n àlàfáà kálù máa da lọ́bẹ̀ pọ̀ òmìnira tẹ̀. yẹn ni pé lára àwọn ẹ̀kọ́ sáà ní kọ́ wa ni pé oúnjẹ tí yẹn ọba jẹ èèyàn máa ń yí ni èèyàn máa ń bu oúnjẹ àìmọ̀ àtẹ́lu oúnjẹ. yá irú omi ìjẹun lẹ́kọ̀ọ́ sí lọ́bẹ̀ láyé iyọ̀ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ díà ní oṣù ẹ̀fẹ́ díà ní oṣù àtàǹdì olóde òṣìṣẹ́ kò lẹ̀ ṣé kò tó wá wọn lé dúpẹ́ wọn òṣìṣẹ́ kò lẹ̀ ṣe olóde òṣìṣẹ́ kò lẹ̀ àròyé àròyé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ káà. yòókànnì lè ṣáàrì lè nà ẹ̀ńtọ́ wá fẹ́ mú omi wọn àfẹ́kẹ́yìn ọkọ mímú mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ ó sì mọ́ parí ó ì ẹ̀ẹ̀mẹta ń fẹ́ kéyìn omi lẹ́yìn ìgbà omi lẹ́ẹ̀mẹta mú díẹ̀ fúnra láǹkàmù láti mú túbú lẹ́ẹ̀kejì fún mú lẹ́ẹ̀kẹta. yẹnni pé ìsánà lè ṣáà rẹ̀ náà àń yàtọ̀ náà pàtà àti náà ṣòro bèrè sàdáàtà màwá kéyìn dání dúró kọ́ dúró bíi nínú kí ráyè mi síta kọ́ọ̀bù èyí mi sínú kọ́ọ̀bù torí pé tó ń yí síta èyí tí ọ̀gá ni èyí tó ń fa àmú òun lè dọ́dà. àti pé oúnjẹ bá gbóná oúnjẹ láàbàlẹ̀ kéèké má máa fẹ́ràn pátẹ́kù sí oúnjẹ kò dáa lè fún ètò ìlera. wọ́n dárí kábàáyé ṣọlọ́ba ìtumọ̀ eléyìí ni wípé. eléyìí wípé èyí ò mú ní díẹ̀ yóò sẹ́nu yóò ní síta yóò tún lẹ́ẹ̀kejì àti lẹ́ẹ̀kẹta. níbàámu sí adé ìtẹ́nẹ̀ sí ọgbà wa kọ́lọ́nkọ́ba ní lọ́wọ́ ànyàrọ̀sọ́nà lọ́ọ̀dì sọ̀tọ́sọ́ ọmọdé lọ́sọ́dá káà lẹ́yìn àtàná pàṣẹ ìṣàrọ̀ ìsàdáàdá wàkí ìwáyà ọ̀gbìn mọ́sùlùmí kọ́ ẹ̀mẹ́wò àrùwá àmì ní kí yìí ṣe bẹ́ẹ̀ a máa jẹ́ kí yìí omi ní àmúyé o a kó máa jẹ́ kí omi kó ti sẹ̀rin lọ́kùn. lára àwọn ẹ̀kọ́ ni pé bọ́ọ̀ bá jẹ oògùn tán fún kọ̀ọ̀fẹ́ fọ́lọ́run ọba tó gbé ìlú jẹ àti nínú kọ́ ọba tó dé kó orí nǹkan ọ̀dẹ̀ tó rú orí tán ó pọ̀ láǹfààní láti tún jẹ mo sọ níbẹ̀rẹ̀ ẹlòmíì fẹ́ jẹ orí ẹlòmíì lè jẹ orí ẹlòmíì ò lè jẹ orí ìlọ́pọ̀ lè jẹ ṣùgbọ́n náà wá ń ṣe méjèèjì kan ó lè jẹ ó tún ló ń jẹ tó fẹ́ jẹ lásìkò àti àdúgbò náà bá wà yẹn pé ayé àkàndà lọ́wọ́ àtàn ara wọ́n fẹ́ kí yìnyín dá ọpẹ́ fọlọ́run nípa ilé jíjẹ àti nípa ilé mímu gbólóǹtọ̀ wá kéré jù téèyàn lè rí téèyàn bá jẹun tán àti téèyàn bá mu tán onídìí yìí ṣe alihamudulila ó kéré pátápátá nì. ilé ìbákọ́ àwọn gbọ́dọ̀ míì tó ń bẹ téèyàn lè sọ alihamudulila ilẹ̀ ti àwọn àmọ̀ nàádá wà lọ́wọ́ yìí ní ìgbé ìwé àwọn ìdíje wà lọ́wọ́ àwọn olùkọ́ tó náà wọ́n bá wọ́n. ọba tó kún sí ilé ìfún mi kì í sábàrà ní mo fi oúnjẹ tí mo jẹ jẹ kì í tètè kì í sọ máa ní ọlọ́mọ mọ̀lẹ́tọ́rọ̀ ọba tó pèsè rẹ̀ ó pèsè rẹ̀ fún mi. حيث نقول الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين وقال فرنا وما تصف عنه جدل وما تصف عنه ثم شوى الله تعالى نعم نجد ولي أبوه أقول هذا إذا شهد عنده جماعة فليعطي الذي عند اليمين فما واجبك هو رواه àwọn afẹ́ من wa ní nkẹ́lẹ́ ní lòdò ní alẹ́ wọn àbí wàrà láti ẹ̀fẹ́ fún wa lórí níbi akọ́ ọ̀tún wa ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìbá àkọ́ méje níbẹ̀ lápọ̀ ọ̀tún kò lákòókò fún ìbá àtẹ̀ntì ò ní láàárín kàmí bẹ lápọ̀ ọ̀tún kò lápọ̀tọ̀ fún ọ. ìbá àti pé olórí ìlú ní bẹ lápọ̀ wa ẹ̀ntì bẹ lápọ̀ ọ̀tún kò lápọ̀tọ̀ fún akálàṣe kò sí a lè gbà yóò dá lọ́wọ́ ní kí n sí kọ̀ wọ́n lọ bẹ lápọ̀ ọ̀tún lò wọ́n wọ́n lè kọ́ kọ́kọ́ mu ṣùgbọ́n yóò yọ̀ǹda kákọ́kọ́ mọ́ àgbàlagbà náà bọ́bá yọ̀ǹda tí ọba ti á ó yọ̀ǹda ti bẹ̀rẹ̀ o nípa sí àwọn àti ìwà látọ̀dọ̀ ìjọba àwọn sọ̀rọ̀ náà. Èmi kí láti ẹ̀kọ́ ni pé ìdájẹ́ ìgbà wà ń jẹ òkúta náà fún kọ̀nìyàn tó lẹ́bi àjẹmí nìyí. Tọ́ba fẹ́ mú nǹkan ó yọ láwọn àlejò àwọn ìyàwó rẹ̀ wá fún nǹkan wá fún nínú apá ọ̀tún ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ ìbẹ̀rù tó ti bẹ̀rẹ̀ lọ. Kódà wọ̀lẹ́wọ́ gánà ọ̀gbẹ́rọ́ tó ti wàhálà yẹn sáré akbar wọlé pẹ́ẹ́pẹ́ tó dàgbà jùlọ ẹni bẹ̀rẹ̀ lápá òkú ṣùgbọ́n wọ̀dà bá àgbà ayé sáà nígbà tó yẹ ọdún tó kù tó yà bá bàbá yẹn yàrá wà bàbá yẹn kà kọ́ fún ìdí tó yọ̀dá ní tí ọba ti yọ̀dá fàyìn àdùnà bọ́bá yọ̀dá àdùnà wà ilá fàwọ́ àkùnrin ṣọ́ọ́rẹ́ òun ló sí akọbẹ̀rẹ̀ ọkọbẹ̀rẹ̀ nínú síwájú àwọn ètò kílẹ̀ rẹ̀ àdéhùn náà rí ní wọn kọ́nà tó wà ní ọ̀rọ̀ àdìmọ̀lẹ́ yàtọ̀ ló bá wọn àti ìyàwó ńlá owó ti yàtọ̀ ìṣàrọ̀ wọn gbé nǹkan mímu kan wá fún ti tẹ̀lé ọ̀gá níjọ wàjẹ́ ìgbà nínú anábìbọ́kọ́ wàyẹ̀ nínú ìgbò náà lápọ̀ ọ̀tún rẹ̀ kékeré kùnrin kan ẹni bẹ́ẹ̀ wàyẹ̀ káàdì ṣùgbọ́n lápá àlàáfíà rẹ̀ àṣìyá àwọn àgbààgbà ìyẹn fún apá àlàáfíà ọ̀pọ̀ lẹ́nu gbọ́dá àníbi wàá sọ fún àwọn ọkùnrin pé àtà àtàlùdé kàná àti àwòrán ìjọ ìlọ̀dá fún mi wọn lọ bẹ lápọ̀ òsì àwọn tẹ́ bẹ́ẹ̀ ìjọ pé àwọn ní ó bẹ̀rẹ̀ kọ́lẹ̀ ìlà ntọ́dọ̀ wọn ti sọ pé ìlà àlẹ́bí ti yọ̀ọ̀dá o rárá wọn lọ ó tún bọ́ lọ́dọ̀ kí n yọ̀ọ̀dá níbẹ̀ láwọn bírò gbìyànjú sí ìdí ní nǹkan àhàdà ìpín tó yẹ kí n gbà lọ́dọ̀ ọ̀rẹ́ àmọ́bí ní lè gbọ́ lápẹ́lú mi kọ́kọ́ gbà á iwájú mi. bọ́ nígbà tí ó bá wọn ọ̀sán ìlàwọ̀ òṣèlú lọ́rùn ìjọba rẹ̀ nǹkan tó ti kú àní ìgbàgbọ́ ìlú. nínú ìgbàgbọ́ ọ̀rọ̀ mi èdè bá alábọ̀dọ̀ àná ti dín náà máa ń lé àdéhùn káàdà ìyẹn ní ìdàbí ìgbàgbọ́ bá wọn àlọ́ wọn lọ́dọ̀ máa rọ̀ bí mi. wọ́n lẹ́rọ owó kan òní mbẹ lápọ̀ fún àná mi. lápá òsì àbúbákì náà àwọn tẹ́lẹ̀ pàtàkì pàtàkì ìnáwó lápá lọ́sẹ̀ ọlọ́mọ akẹ́kọ̀ọ́ àti ẹ̀yìn ìgbàgbọ́ bá wà lórí ìwọ̀n ìgbà náà ti wá mú ìgbà náà ti mú ìyá kan ọ̀là ń mọ ìyá ọ̀sùn bàbá báwọn sí àgbàlagbà tẹ̀ ọmọ ìwà ni ìgbó tí mo náà yà wá ọba sì ní ọwọ́ fún báwọn báwọn lè lẹ́yìn náà anábìwá sọ pé alẹ́ àìmán alẹ́ àìmán yẹn pé ẹtí bẹ lápọ̀ ọ̀dún ẹtí bẹ lápọ̀ ọ̀dún ẹni bá pọ̀ sí ẹtí bọ́ pọ́ tẹ́lẹ̀ ìgbẹ́ àdéhùn. nínú ẹ̀bà wọ́ọ̀rọ̀ mi alẹ́ àìmán náà alẹ́ àìmán náà yẹn àwọn tí ń bẹ lápọ̀ ọ̀dún àwọn tí ń bẹ lápọ̀ ọ̀dún onímọ̀ nígbà tí kọ́ ọ bẹ́ẹ̀ rọ̀ ìwọ̀nyí jẹ́ díẹ̀ náà àwọn ẹ̀kọ́ yáàyè ètò ẹ̀kí yá ti mọ́ra nígbà tá a bá fẹ́ jẹ àti tá a bá fẹ́ rẹ. abala kejì wá ni pé máa yà ń bá gidi náà bò tá a bá fẹ́ jẹ àbá fẹ́ rẹ. àwọn nǹkan wo ló yẹ ká jìnnà sí àwọn nǹkan wo ló yẹ ká ta kété sí tí ọ̀dà ìkíní àti ìtọ́rọ̀ àṣegun bíi kíkẹ́ lónìí wọ́n ti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀fẹ́lẹ́ bíi wípé àdídìdé gan ọwọ́ àdìọ́là ọjẹ́ ń débi wípé àdìsùn ọwọ́ àdìsọ̀rọ̀ ìgbẹ́lọ́ àṣejù náà lóbi jẹ́ pẹ́lú ọ̀rọ̀ ọba àlejò ọ̀la nínú sílátì náà rọ̀ ọkọ̀ wa láti ẹ̀jẹ̀ jẹ́ àti mímu oníkàmọ́tà tó lò bóòlù ọ̀la ń ṣe wí wàkúlò wáṣẹ̀ wàkúlò ẹgbẹ́ ẹmu ṣùgbọ́n o ẹmẹ́sì àdúgbò ìnà náà ẹtí wọn ti fèrè sí wọn láti bèrè yá ọlọ́run kò ní ìwọ̀n fún un nígbà tó ń bọ̀. lára àwọn ya nígbà gbọ́dọ̀ jìnnà sí ìyá àwọn àpòjù ṣì náà èèwọ̀ ní èèyàn gbọ́dọ̀ fọwọ́ òsì jẹun nínú ìdá ìsàn. ìdí àlè fọwọ́ òsì jẹun ìlà ìdàrú ọ̀rọ̀ yẹn lákòókò yìí lọ́mọdé àwọn ọlọ́pàá yẹn lákòókò yìí ìlànà owó ìlọ́ba àti ìnílẹ̀ yìí kò sí tó burú láti fi owó ìjọ tí ọba ti sílà lórí dáadáa oníkàfọwọ́ ìjọ èèwọ̀ ti ní ìyàgbọ́dọ̀ tó owó nílẹ̀ mi lórí eléyìí ìkíní anáhàlì sọ̀rí ìwà ní ìṣìmá àwọn àdéhùn kan wá pẹ́ẹ́dé òṣìṣẹ́ ẹ̀sìn tuntun pé ọ̀dá lórí kéèyàn gbọ́dọ̀ ọwọ́ òṣìṣẹ́ lọ. àdéhùn jáde kọlọ̀mbà ti ń pè látàkùn òṣìṣẹ́ náà fàáyìn náà ṣe ìtọ́jú yà kọlọ̀ òṣìṣẹ́ náà. àlẹ́mi ti bá fẹ́ jẹ máa fọwọ́ òṣìṣẹ́ wọn èṣù èyí máa fọwọ́ òṣìṣẹ́ wọn. bákan náà àlẹ́ àkọ́kọ́ mi mi. àná mi ti ọwọ́ ọ̀tún òjò ìjẹun. nínú àdéhùn abẹ́rẹ́ náà máa rọ́ọ̀dì yẹn bá wà nínú ọmọ ìfọ́ hàn ìlà àkàlà àhàdùkún ìyàkọ̀tò yẹn bẹ́ẹ̀ nìkan ti máa ń jẹ tó bá fẹ́ jẹun ọwọ́ ọ̀tún ni kò wáyé dá sẹ́ríkà àdìyẹ́sọ̀rọ̀ fi yẹn bí ní tó bá fẹ́ mu ọwọ́ ọ̀tún oníkókè. فإن الشيطان يأكل بشماله wọ̀nyẹ́ ṣùgbọ́n mo ṣì máa lè bíríkẹ̀tì náà oní máa ń fọwọ́ sí i jẹun bẹ́ẹ̀ ni sì máa ń fọwọ́ sí i mu. wọ́n mọ̀ fẹ́rẹ̀ lábẹ́rẹ́ àmọ́ àwọn àdéhùn méjì tàbá wò kọ́ ìdí ń bọ́ ọmọ náà ni pé sàárè ìwòlẹ̀ á kì í wà sórí ìlú ṣì máa èèwọ̀ ni a kì í fọwọ́ sí àbáwọ̀ a kì fọwọ́ sí a kì í fi jẹ a kì í ìgbé bákan náà tabakú wò lọ wò bọ nígbà mọ́tàdé sàbọ̀ ànàfẹ́ yìí làṣẹ́gun àmìṣe ìlọ́nà ẹ̀ ń bá ń kọ́wọ́ ìjẹ ń kọ́ṣe ìṣúná ọ̀kọ́ṣe àdúgbò Muhammad sọ́sọ́sọ́ ọmọ àgbẹ̀ wọ̀sọ́dá ẹgbẹ́ bá ti gbọ́dọ̀ àwọn àgbẹ̀ èyí ó ti lè kọjá. sẹ́ńtà gbọ́dọ̀ láti máa pé ìwọ̀lú kéèyàn ọmọ owó òsì jẹ àbí kéèyàn ọmọ owó òsì mu ẹlòmíì ọwọ́ owó oṣù báyìí ló lè mú kí ọwọ́ bàtà ní yóò fi máa mú èèwọ̀ ilé o eléyìí lábẹ́ ìlànà lórí bí ọwọ́ ọ̀tà rẹ gbóúnjẹ sẹ́nu ọwọ́ ọ̀tún rẹ ìgbésẹ̀ wọ̀tà ti mú ìgbésẹ̀ bí wọ̀tà ti mú ìlú àdìpọ̀ jẹun ó mú lẹ́ẹ̀ka náà ó sì kan lẹ̀ kan ní. sọ́dọ̀ táàbù mọ̀ pé wọ̀ ni pé dùwà àwọn nàbí yìí sọ̀tọ̀ bá wọn àlẹ́ ìwọ̀tọ́lá aláàmì akàlàdé àtàlẹ́ ànábì ṣùgbọ́n káàdì làdé ni pé ẹnìkan jẹun níwájú ànábì òun gbára ẹ̀dá ẹ̀dá ni ànábì ti kú bẹ̀rẹ̀ látàrí kíni látàrí ọwọ́ òsì èsì fi ń jẹun ìgbéraga lọ́pàá o ìgbéraga ń lọ níbi wàá mú un láti fi bẹ́ẹ̀ lọ́nà lọ́nà. àdébì sálọ̀ àlùkò àkọ́wà lọ́gbàá wa rọ́bìyàn lọ́wọ́ àná. أن رجلا أكل عند النبي صلى الله عليه وسلم بشماله أبلا بكر أو أرجم لدى النبي صلى الله عليه وسلم فقال أنا أدعى أحد أبو سامي أبلا بكر فهو وصل جمع لو جمع هو جمع قل لي يمينك قال لا أستفني كلهم لبلا تدور لو تدور أه لبلا ọ̀dà tó ọ̀bà lágbára látàfáàkà látòlú ọ̀sìn lágbára lọ́wọ́ ẹ̀ńtọ́gbà àdéhùn wa wọ́n láti gbà náà ọ̀rọ̀ wọ̀ ọ̀sán rẹ̀ ló kè lọ. máa mà ní àwọn ìlànà ìbòrò kò sí nǹkan tó pọ̀ fún kí òjì ọkọ̀ ọwọ́ ọ̀sán jẹ́ sájọ pé òun gbéra gba ìdá ni bàmá ọ̀fà àhá ìdá sí láti gbà náà ọ̀rọ̀ kókò mi ní wípé èèwọ̀ ní ká fọwọ́ òkú jẹ èèwọ̀ ní ká fọwọ́ èèwọ̀ ní ká fọwọ́ òkú jẹ èèwọ̀ ní ká fọwọ́ òkú mu dandan ní ká fọwọ́ òkú jẹ ìrìn ká fọwọ́ òkú mu. lára náà fún wípé ráńtà àbọ̀lọ̀ tó ń yóò kọ́ra o àyè yóò ṣàbà àwọn yóò ká wọ́n wà kọ́ ìmọ̀ wọ́n kọ́ téèyàn bá fẹ́ mú mi tàbí téèyàn bá fẹ́ jẹun kó máa jẹun lóòrò èèyàn sì kó jẹun ni túnà oúnjẹ jíjẹ òtìkéyàn jókòó bó sọ pé kì í ṣe ìwọ ẹlòmíì tẹ ẹrù ọgbà kó jókòó rárá ìnáró náà ni ó ti máa jẹ àgbàdo ìnáró náà ni ó ti máa jẹ ẹ̀fún iṣu ìnáró náà ni ó ti máa mú nǹkan títẹ bá gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ápùrẹ ni tó wọn kọ kéèyàn ṣe bẹ́ẹ̀. يعني يكره أن يشرب أو يؤكل قائما وظن إيه فظن فبنا فبايلا أننا نقول أن يجب عند ذلك هنا إيه، لا بيت أبو فهم فرجوك كل كفر أنا ابن مالك فلن كما تقول النبي صلى الله عليه وسلم نهى أن يشرب الرجل قائما قلت نعوذ أقول يا ọkọ̀ kéèyàn ọ̀ máa ń mú nínà wò. kọ́lá kọ́tàdá ìkan náà ti ń gba àdéhìí wá látẹnu anan bàbá wa kọ́tàdá ó ní kólùnà àwọn asọ̀fún anan sì ní pé ọ̀dà ọ̀dà nìyí ní kọ̀tà kéèyàn ọ̀ máa nà rò kọ́ máa mú nínà rò. ọ̀lẹ́ àkìlú tí àlejò lóòrùn gbà ní fàkọ̀ọ́lá anan láàbíkà àṣà òun pàápàá eléyìí dandan ló fi oúnjẹ eléyìí dandan ló ń dá jùlọ. lára náà sọ pé èyí ò kọ́ra ọ̀la àti lómọ ṣẹ́kí à wọ́n fẹ́ kí ọmọ jẹun lẹ́yìn tó rọ̀bọ̀ fún bóyá ọ̀rọ̀bọ̀ fún lórí ọ̀sán lórí ọ̀pá ni abọ́ ọ̀rọ̀bọ̀ fún lórí pílò fọmọ wa jẹun oúnjẹ ńlá lè kọ́ ọ lórí ìgbésẹ̀ fún oúnjẹ wọn ó dẹ́kun ìdílé nígbà tó kún láyè láti délẹ̀ òjíṣẹ́ náà wọn sọ́dọ̀ bá wọn àlè wọn sọ́dọ̀ ó ní èmi là á olùmọ̀ ẹ̀kí à èmi kì í jẹun lẹ́yìn tọrọ òkú o bàbá yìí máa hájà fọlọ́n kọ́ wa nìkẹ́ wọn wọn ní pàlẹ́ mọ̀tà ààbò fèsì fàṣẹ àdìjẹ́lò bí yàtọ̀ fẹ́ jókòó láti jẹun ètí àǹkà mùsùlùmí tọkọ súnà jùlọ ni pé kéèyàn ó jókòó àyẹ̀ǹtì bá àrẹ́jìlá yìí náà ẹsẹ̀ ọ̀tún ìyàsókè wàá jókòó lórí ẹsẹ̀ òṣèré ní pàtàkì yìí nígbà tí wọ́n dábàá jẹ́ náà. lára ní adúpọ̀ fún wa ni pé yíkọ̀rọ̀ owó ànáfọ̀ owó fìlì náà wọ́n kọ kéèyàn máa fàtẹ́gùn sínú gbá omi ètò ọ̀fẹ́ mu àwọn ìkànnà fún ti fi tàbí kéèyàn máa mí sínú rẹ̀. abúlé mi náà bá ọlọ́nkọ́ bá ti wọ́n ti fi. النبي صلى الله عليه وسلم قال النبي صلى نهى أن يتنفس في الإناء الذي كل يوم في عتبه sínú gbá omi ní àgbẹ̀mú kọ́lé mi ẹ̀kọ́ wa gbóná wa fi bílíkù fúú àdúgbò kàmá ṣe bẹ́ẹ̀. wọ́n ní adé kọ́tàdà tàbí ọdún yẹn lọ́wọ́ wà ní ìmọ̀ fún àná. àbú kọ́tàdà òun tún gba àdéhùn ní ìwà bóòlù ṣe wí لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يقول àti nígbà tí ẹ bá ń kọ má fọwọ́ ọ̀tún rẹ méè gbá nǹkan ọmọkùnrin méè gbá mú wàhálà yàtọ̀ má sàkùn nílẹ̀ nípadà ìyẹ̀mí ní má sì fọwọ́ ọ̀tún rẹ méè lùdí nígbà tó bá dé bàjẹ́ tán náà wàhálà yàtọ̀ náà fọ kìkì náà ẹ má sì máa mí ẹ má sínú gbá omi àti bọ́ọ̀lù tẹ̀lé nílẹ̀ náà ni pé ìyẹ́ kọ̀rọ̀ wọ́ àti àárín ìtọ́jú àkókò àrùn ìmọ̀ agbó ẹnu àtẹ́ ni oúnjẹ téèyàn fẹ́ jẹ wọ́n kórìíra rẹ̀ fún wa nínú ṣẹ̀yà ìta báyìí bí kò tóbi tí máa gbó oúnjẹ fún ọ ènìyàn àìta ó àkàǹtà ó bóńdé ń bá wù ọ̀jẹ̀ jẹ́ tí ò bá ti á wù ọ̀jẹ̀ fílẹ̀ káwọn wá sọ tí ò dá sí oúnjẹ ọ̀lẹ́lẹ́sì bíi ọ̀lẹ́lẹ́sì bíi bíi ìgbẹ́yìn ọ̀lẹ́lẹ́sì bíi àti ìwé ìlẹ́sì bíi àti ìgbẹ́ yìí ìyẹn máa ń wí bá wọn. bàtà pẹ́mi rẹ̀ ọ̀jẹ́ ìlẹ̀ pẹ́mi rẹ̀ bá jẹ́ jẹ́ pẹ́mi rẹ̀ bá jẹ́ ìlẹ̀ ilé ìjẹ́ àwọn ẹ̀kọ́ èyí tẹ̀lé àti ìlú ọ̀wà ìyẹn bí abáfẹ́ ìgbẹ́ oúnjẹ yìí kò sí ní tó burú bí nǹkan tẹ̀ lọ́wọ́ tí n bá ní àkíyèsí kan àkóónú tí yẹn fẹ́ pa àwọn èèyàn lọ́nà tó bá tó ń jẹ lọ́rùn kò lè tẹ̀ láti ẹ̀ yẹn lè tẹ̀ láti ẹ̀ ìyẹn lè sọ̀rọ̀ tọ́mọ níwọ̀n láti bá tí n bá ń jẹ lọ́wọ́ ọ̀rọ̀ tó bá pọ̀ kò ní ọ̀yà yéésù ní ìrọ̀lẹ́ àwọn ìbéèrè wa ìrọ̀ ká ọjọ́ bá ti sọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك أشهد anytime àwọn kan lẹ́yìn ìlú báyìí. alhamdulillah bẹ́ẹ̀ kọ́lọ̀ kọ́ba àtàwọn ṣẹ́kọ̀ wa ní ẹ̀kọ́ lórí kọ́lọ̀ kọ́ba wa ṣe àlékún wọn dáadáa fún wọn abẹ́lọ́ orílẹ̀ èdè tó ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ ẹ̀lẹ́gbẹ́ gbogbo ẹ̀kọ́ ìyàtọ̀ sí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣàlọ́ àwọn àbẹ̀rẹ̀ tí wọ́n ti sọ sí wa ní ìjẹjọ́ sí àbáǹkì láti ìbéèrè wọn lè fọ́ máa sí ìlú ọ̀lẹ́. àbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹ̀jọ̀ wọ́. ìjẹ́ mùsùlùmí ó lè fi ajá sọ ilé àti pé sí ìsinmi lè fi ajá sí. بسم الله الحمد لله والسلام والسلام ìbéèrè àwọn ni pé ṣé mùsùlùmí lè fi já ló sì lè fi ajá sọ ilé mùsùlùmí ò lè fi já ṣùgbọ́n lè fi ajá sọ ilé akálàṣe ibi ẹnu ọ̀nà ni ó wà èyí máa wọlé tọ̀ látàrí wípé mọ́lá kò sì bẹ̀rẹ̀ alátàrí pé òṣìṣẹ́ náà bá tọ́lọ̀ láwọn àlẹ́ ìwọ̀sán láwọn ó ní ilé tí fọ́tò àti tájà bá ń bẹ̀ ń bẹ̀ àwọn ẹ̀ka dàbí mọ̀lẹ́ wọn lórí lẹ́bẹ̀. àtàwọn òyìnbó oníkájọ́ máa ṣe wọlé wọ̀lẹ̀ pẹ̀lú wọn ó dẹ̀ lómi ọmọ ìkejì ajá lábẹ́nu mọ́tò báyìí lórí títí lájọ́ wà ìmọ̀lẹ́nìkan òlẹ́lẹ́ ìkíní ikọ̀ ajá òjíṣẹ́ náà bá já mọ̀ pé aburú tàbí gbogbo àwọn bàtà ó sọdọ sí iye tó ajá ló fi jẹ́ pé bí ajá bá tẹnu bọ dára wo ni àbí abọ́ ọ̀jẹun lọ́ra ńlá báyìí òkè abọ́ nǹkan tó di sí ọ̀nà èèyàn kọ̀ọ̀kan fi èpè pọ̀ lẹ́ẹ̀kan èèyàn wà sànù lẹ́ẹ̀mẹ́fà tàbí lẹ́ẹ̀mẹ́lẹ́ ìdáwọ́ làbẹ̀kẹ́ lòdì ìnáyà àhájẹ́kọ́nù ànábìsí ti ajá bá tẹnu bọ́ọ̀rọ̀ bàjẹ́ nu àbí àwo àbí garawa nǹkan lórí ẹ̀yà ọ̀lẹ́ ìgbẹ́jẹ́ o òòlà òòlà ìṣòro ìfọ alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ kọjá pé yìí pẹ́ ẹlẹ́sìn kejì nínú ẹ̀bà wọ̀rọ̀ mi wàá fi owó nà àmìnà nígbà yẹn fi yẹ pẹ́ ẹ̀fọ́ kéjẹ́ ẹ̀mẹjọ. ìníkẹ́ ajá ìkíni àwọn afọ àwọn olóyìn àbí àwọn máa ìjìnlẹ̀ wọ́n á padà ṣèwádìí wọn wípé àwọn kòkòrò àrùn burúkú kan téèyàn ò lè mojú rí ọmọ níbi ìtọ̀ àjà ìwádìí pé dókítà àgbàdo àti ọ̀sán ìgbàlódé àgbàdo àti ìtọ́jú pé káwọn tó tẹ̀ wá ètò bára ẹni pé ajá ó lè wà lẹ́nu ọ̀nà tí ó ta kété sínú ilé kò ní wà nílé nílé kájá bá wà àbí tí fọ́tò bá wà mọ̀lẹ́kà láti wọ́n ní wọ́dọ̀. Akẹ́wọ́n ló bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé bí èèyàn bá rí mathematical set àti calculator àti textbook yìí ṣé èèyàn lè mú bẹ́ẹ̀ ọmọ àlọ́. Àdúgbò ní ìjẹ́jọ́ akọ nípa àwọn tá à ń rí ẹgbẹ́ ó pín sọ́nà ìdílé lọ́gbàá àwọn kan tẹ́tẹ́ yẹ pé àṣìyáwó ká bí àmì àwọn tí ò dá sí i ẹbí tó bá sọ ní báyìí kò lè nù yàn bíi báyìí láti náírà ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ pé owó rẹ̀ máa ń fún bí mathematical test tó ń jẹ́ bí àwọn oníkáyọ̀tì lè rí owó ilé ìlú wọn èyí ó fi wẹ́lọ̀ láàrin ọjọ́ kan èyí ó gbọ́dọ̀ lọ́wọ́ ìgbàtí yẹn bá wá rẹ ìlú ní láàrin ọjọ́ kan èyí ó bí yẹn bá ti á ní lẹ́yìn ọjọ́ kan ìyẹn lè máa lò. oníbẹ̀ ti lè fi ẹni tí ó ó lè fi lójú ọ̀nà àwọn nǹkan ti gbé àdúgbò bí òun bá kọjá wọn ládùúgbò tó wá rí ìgbà ẹni. báwo pẹ̀lú ẹ̀rẹ́ tó fún un lọ fún òkú fún ẹnìkan nínú àwọn tó wà láti fún ẹgbẹ́tọ̀ ó ní ìjọba ìlú jọ ọ̀nà ẹ̀bá àfúwẹ́lọ̀ sí ìyẹn ti bẹ́ẹ̀ àbí ẹ̀ tó rí náà ní ọmọ mú ọ̀ka ìjọba tó fún àfúwẹ́lọ̀. ìdá mi ní lẹ́yìn ẹgbẹ́ ẹnìkan ti ní ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ kẹta ìjọba mi ẹnìkan ní ìlọ ẹgbẹ́ ẹgbẹ́ ìdí ìdí kan oníṣẹ́ ní thousand naira orí gbọ́dọ̀ ló ní tẹ́lẹ̀ tàbí tàbí tẹ́lẹ̀ rí ní tòkí yẹn bá rí nǹkan yẹn ìrẹ́ tó ronú ń lọ yẹ kó ìjọba tó ní ìjẹ jẹ nípa ọ̀rọ̀ táwọn àpá àtọ̀ tòkí yẹn bá rí nǹkan yẹn tí èkó lọ orí jùlọ ní kéèyàn wọ yé ni àti kéèyàn má yé ni tí yẹn bá mọ̀ wípé òun ó fi wẹ́lọ̀ òun ó fi lọ pé tọ̀ àrí nǹkan yọ arúgbó yọ ẹ bá sọ lò tó bá lè síbẹ̀ láàrin ọdún kan kò sí tó ń tó ẹni tó yẹ nǹkan náà ló dá ẹ̀ ọkọ̀ wá fẹ́ lóde ẹlòmí ìtò fún un òun ọkọ̀ wọn máa ń dúpẹ́ ní ilé ìmọ̀tì ẹ̀dì yìí wá lówó wá fẹ́ẹ̀mù ìyọ́kàn náà ti ẹ̀dì ní pàtàkì lọ́wọ́ ẹni tí ọ̀ṣẹ́ kọ́ ẹ̀sìn kankan lára ètò náà di ẹni tó rí ìnìkó ẹyẹ òkè wẹ́lọ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ lọ́tẹ̀ lẹ́yìn lẹ́yìn rẹ̀ fàájì ìyókù ní abájú nígbà tó jẹ́ rẹ̀ ẹnu ọ̀nà mọ́sálásí àárín ọjà yóò fi wẹ́lọ̀ tí ọ̀gá ti dẹ́kun sí lọ́dọ̀ tó bá ti pé èèyàn lè yẹn ní gbà. Sọ̀tún ìgbàgbà yìí, alábìjà ni àgbàjà màjà ọmọ àtúnná وتفرقا من بعد تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا تعمل شقيا ولا مخلوقا ولا محزونا بعزتك يا ارحم الراحمين يا رب ولكن الثالثة الهدى والسبع والأسعار والمعين ولم رحمة الناس ولا كده إلى من تكون الأجمعين ولم ينعم بك من جهة البلاء ودرك الشقاء وزيد البلاء وشمس الأعداء يا رب العالمين. فألاكم أقام دعوة فرحمة ولهم ẹni kan náà wọn ẹni máa wá ọlọ́run pé ṣe ọkọ̀ òfurufú abẹ́lẹ́ ọ̀gbọ̀n ti bá lè wà rárá ọkọ̀ náà lọ́nà tó ṣe dáadáa àbẹ́lẹ́ ọ̀gbọ̀n ti ó bẹ lọ ọlọ́run ẹ̀kọ́ ní kó o jẹ́ kọ́ máa ń ọlọ́run láti òní jẹ o ọlọ́run jẹ ti ń kọ́ شبك إليك أن تستغفرك وأتوب إليك